ọwọ́ tẹ Ismail níbi tó ti ń fọ́lé lọ́jọ́ ọdún iléyà lọ́jọ́ tí èròkèrò kan wọnú afurasí ọ̀daràn kan tí wọ́n porúkọ ẹ̀ ní Ismail Ajíbádé Ògúntúndé yìí géńdé náà wá igi àti irin gbọrọ méjì kan tó sì bẹ̀rẹ̀ sí í fi ọ̀rá dúdú wé gbogbo ẹ̀ pọ̀ kó lè dàbí ìbọn gidi bóyá ló sọ sí i lọ́kàn pé ẹ̀wọ̀n lòun ń kọ̀wé síyẹn àmọ́ ọwọ́ ti tẹ̀ ẹ́ báyìí níbi tó ti ń fi ìbọn ayédèrú náà jalè ó sì ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ láhàámọ́ àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń wádìí ìwà ọ̀daràn tó hù wọ́n nílé ẹjọ́ lọ̀rọ̀ rẹ̀ máa kángun sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin tó fi fọ́tò àti àlàyé nípa afurasí adigunjalè yìí ṣọwọ́ sákọ̀ròyìn aláròyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà yìí sọ pé àwọn aládùúgbò estate magodo tí wọ́n ń gbé science road extension ní unilag state ni wọ́n tẹ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá láago wọ́n láwọn ẹlẹ́gìrì adigunjalè ti yabò wọ́n ní nǹkan bíi aago mẹ́ta ọ̀gànjọ́ òru kí wọ́n wáá gbà wọ́n sílẹ̀ kíá làwọn ọlọ́pàá náà ti sáré dé àdúgbò ọ̀hún àmọ́ bó ṣe kù díẹ̀ kí wọ́n débẹ̀ ni wọ́n láwọn adigunjalè yìí bẹ́ látòrí fẹ́ǹsì kan sómìí tí wọ́n sá lọ àmọ́ ọ̀kan nínú wọn Ismail tóun sì ń paradìràdì láti wá ọ̀nà sá lọ lọ́wọ́ bà ni wọ́n bá fi páńpẹ́ òfin mú un nígbà tí wọ́n yẹ ara ẹ̀ wò wọ́n bá ìbọn dẹ̀ǹdẹ̀búlà kan tó jọra pẹ̀lú ìbọn òyìnbó tí wọ́n ń pè ní mcoy àmọ́ pákó àti irin lásán ni wọ́n tò pọ̀ mọ́ra wọn tí wọ́n fi sẹ́lótéèpù dúdú wé e mọ́rọ́mọ́rọ́ kó lè dàbí ìbọn gidi wọ́n tún bá àáké mọ́ńbé kan tọ́ọ̀ṣì kolo ọta ìbọn dúdú kan àtàwọn nǹkan míì tí wọ́n fi ń jalè wọ́n ní káwọn ọlọ́pàá tó dé àwọn afurasí náà ti ṣe bàbá ọlọ́dẹ tó ń ṣọ́ ẹnu géètì àbáwọlé sínú ẹ́sítéètì náà léṣe gidigidi ṣá alukoro Ohúndeyín ní Ismail ti ń gbádùn ẹran ọdún tiẹ̀ lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà báyìí níbi tó ti ń ràn wọ́n lọ́wọ́ lẹ́nu ìwádìí wọn wọ́n sì ti ń ṣọ̀nà bí wọn yóò ṣe rí àwọn yòókù ẹ̀ tí wọ́n sá lọ mú lẹ́yìn ìwádìí àfúrásì ọ̀daràn yìí yóò lọ ṣàlàyé ara ẹ̀ fún adájọ́ ibẹ̀ sì ni wọn yóò ti kàwé òfin sí i létí dáadáa kí wọ́n tó ṣèdájọ́ ẹ̀ Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.